kọ́mọ̀tì lórí wọn ọmọ ọgbà àti abábídá aláṣẹ láńdẹ́mí náà tí ó fi jẹ́ òkúta ìgbìyàmù wọ́ọ̀lù wákàtí mẹ́rin ni lórí wákàtí kan mẹ́rin náà bá lè o sínú jẹnrétọ̀ olùwò yóò tún gba aládàá yìí sì kẹ́kọ̀ọ́ láwọn oríṣiríṣi ẹ̀kọ́ tó pọ̀ níbẹ̀ ní ìlú pọ̀ ó lè ní àwọn gbọ́ èdè tí wọ́n sọ kọjá èdè lágbáwá lẹ́nu tí ọba gbọ́ lágbáwá ṣùgbọ́n bí tí wọ́n rí àwòrán nínú education ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe lórí jẹ́sí pé nínú education wọn bá bàrà rẹ̀ pọ̀ pé yẹn bẹ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ o gbọ́dọ̀ ní àwọn nǹkan kan tó fi ṣàlàyé fún yàn fún olùkọ́ tó sọ yé nínú ẹ̀ ló bá laboratory pẹ̀lú wọn bẹ wọ́n ti wọn ya àwọn oríṣiríṣi nǹkan. abẹ́rẹ́ bàtà lá nínú àná ẹ̀ kọ́ra kò sí ní ọ̀rùn wa àwa abẹ́rẹ́ ọmọ bá náà kọ́ra kò pé ọdún náà kó bá wa láyé o kọ́lọ̀ ń sì jẹ́ kó bá wa láyé àlàáfíà kọ́lọ̀ ń sì jẹ́ kó bá wa pẹ̀lú ìdùnnú àtàwọn àti gbogbo àwọn ẹbí wa kọ́lọ̀ ń kọ́ dáàbò rẹ̀ fún wa lápapọ̀ bẹ̀rẹ̀ àwọn ti di àràmọ̀ rẹ̀ ní. pẹ̀lú àdéhùn tí a bára wa ṣe lénìí ojú máa ń sábà wáyé gbogbo ọjọ́ jùmọ̀jùmọ̀ báyìí ká máa ṣàlàyé àdéhùn ìyẹn arba oní nàwárí àtàǹsàlàyé bọ̀ ṣùgbọ́n lè ní àwọn máa ṣàlàyé fúnra wa nípa tá a mọ̀ sí àdáàmọ̀lẹ̀ òdìríyà àwọn ìdájọ́ tó wà fún ẹ̀ràn ọdún léyà àwọn nǹkan tó rọ̀ mọ́ bí ìgbà láàyè bá wà fún wa láti parí ẹnu àwọn ìta òdòdó yẹ ká sọ nígbà láàyè bá wá sí ó ṣeé ṣe ká tún mú ọjọ́ kan láàrin sátọ̀dé sí mándé abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀kọ́ lọ kò sí ní ìrọ̀rùn fún wa. àkọ́kọ́ nǹkan tí a ó sàlàyé fúnra wa nínú jíjẹ́ ẹran ọdún léyà àbáta bá ní òdìríyà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni. ما يذبح من بهيمة الأنعام أيام النهر تقربا إلى الله bí àwọn àbá wa bẹ mú definition wá fún kan wọn mú definition yẹn wá tí nǹkan mi ò ní lè wọlé síbi nǹkan yẹn àbí tí nǹkan tó bá sì wọlé síbẹ̀ tẹ́ padà yí pé nígbẹ̀yìn wọ́n padà lé nǹkan yẹn yá ìdíwọ́ bẹ́ẹ̀ gbégbé sóun là ń sọ̀rọ̀. èyí tá à ń sọ gangan nílé ìkálẹ̀ gbọ̀yé wọn lóun ní nǹkan tá a máa ń pa tá a máa ń dú àbí tá a máa ń nínú àwọn dábà ẹ wo ti parí báyà ká sọ náà táwọn á yọ àwọn nǹkan tí àwọn ẹni wọn rò pé àyà àmàlà àrè ní tá a sì o. taqarruban ila Allah lẹ́yìn téèyàn sì fi jọ́sìn fún Ọlọ́run ẹ̀wọ̀n kókó yẹn kókó mẹ́ta kan bẹ́ẹ̀ ẹran ọdún léyà téèyàn bá fẹ́ pa tí ọba ti sí bẹ́ẹ̀ èèyàn pẹ̀lú ọdún léyà nìyẹn èèyàn pẹ̀lú jẹ́ ni kókó alákọ̀ọ́kọ́ ni wípé ó gbọ́dọ̀ jẹ́ bàyí mọ́tòlá ní àmì àwọn ará wo là ń pè bàyí mọ́tòlá ní àmì òun náà ni ràkúnmí màálù àgùntò ewúrẹ́ ti jẹ́ báyìí ní làdá mi lẹ́nu. gbogbo ẹni tó wá pa nǹkan míì tó yàtọ̀ sí eléyìí ó túmọ̀ sí pé tó bá ti yàtọ̀ sáwọn tá a kà yìí kì í ṣe ọ̀nà léyà lè yàn pa. èèyàn bá wà ó gbà á bí mo ṣe tó yìí mo fẹ́ fi hàn wọ́n pé yẹ́s owó wà erin mo fẹ́ pa jẹ̀mọ́ mo rò pé ta bá wò ó bẹ́ẹ̀ mi ṣe kéré ma mo rò pé ẹnu ẹranko tó sì tóbi mi rò pé àti ìtúnrẹ́ ẹranko mi tó tóbi yẹn lọ bẹ́ẹ̀ mi ṣe kéré ma mo pé àwọn àgbàlagbà tó lè mẹ́ràn mi tó tóbi jù lọ ṣùgbọ́n lè dé mi má èmi rò pé ẹran mi tó bẹ tó tóbi yẹn lọ. kọjọ́ tá a máa ń pẹ́ àwọn gbẹgbẹgbẹ nìyẹn pa á. kọ̀bọ́dọ̀ jẹ́ o wípé ó kú ọ̀la yíyá ògbójọ́ nínú àbẹ́ ká sì wàhálà púpọ̀ ká ti pa kalẹ̀ ká fi ṣàìsùn ká ti dín kalẹ̀ akadari yìí báyìí àbí ká tó lọ yìí nìkan ká wá ju mélòó kan ẹnu ká wá ju wọn gbà ọdún là ń ṣe kadari yìí dàbẹ̀ bẹ́ẹ̀ dàrẹ́ ti báyìí kótó yẹn jẹ ká má fi jẹun lọ ọdún là ń ṣe lára o lọ́jọ́ ọdún pa tó sì láwọn àsìkò tí èèyàn máa para mìíràn. ẹlẹ́kẹta nú ẹ̀ òun kó gbọ́dọ̀ wá jẹ́ takọ́rù bá ń dìgbà wá èèyàn fi sin ọlọ́run ọba tó dáyìn olùjọ́sìn fún ọlọ́run níbẹ̀ ń sìn ó mọ̀ wípé kò gbọ́dọ̀ jẹ́ sínú pé ti kárí mi torí kẹ́kẹ́ wàá bẹ́ẹ̀ fi sin lọ́run ó gbọ́dọ̀ ní ìkìláàsù nínú nítorí ohun tó ń fẹ́ bá lóbi kẹ́kẹ́ lómi ọ̀wà para ń fún mi ẹni tó sì pa ewúrẹ́ yóò sì ní ládàá kó òun paléyà ẹni ó para àkókò yóò sì ní ládàá kó òun paléyà káṣí wo ye ewúrẹ́ tá a yọ lára àkúnmí kí ló bá olùgbẹ́ni tó para àkúnmí ó lè ṣeéṣe kó jẹ́ sí wípé àníyàn kò bí ọlọ́run kó fi pa àníyàn kó fi àwọn èèyàn ládùúgbò ní pé yẹs abẹ́fìnà yìí pé owó wà àbí gbogbo síìtì wáyé àbí gbogbo olúwa yóò tó yàn mẹ́lẹ̀ àbá alágbádá nìkan ló wà hẹ́n tí mo fẹ́ ká mọ̀ náà nìyẹn tó jẹ́ kí n rárá fún mi. tó bá jẹ́ pé yẹn náà ló bá yọ rà á tó bá dúró lálẹ́ kí á bá táwọn tó pa ewúrẹ́ bá ń pa lára kí àwọn pa ewúrẹ́ yẹn torí ọlọ́run ó sì lágbára wọn ó sì fi sílá òní ládàá rẹ̀ ni ó rà fún mi náà wá rí pé àládà tí wàá lọ́yẹ kọ́kọ́ ju ọlọ́run àtúntò ọ̀rọ̀ pa ẹ náà torí tèmi ọlọ́run nítorí tó fi pàǹjọ́ náà lọ́run àwọn èèyàn ti sọ fún ọ láyé pé áà olówó ìjàmbá ń kọ́ náà ló eléyìí fi hàn yí pé tó bá rí bẹ́ẹ̀ àti dábàá ń pèlè ẹran ọdún léyà ó gbọdọ̀ kó àwọn nǹkan wọ̀nyí sínú kátó lè máa sọ yí pé èèyàn pè ẹran ọdún léyà kí wọ́n á ní ìdájọ́ ẹ̀ nínú sílásílám èyí tí ó kéré jù nínú ìdájọ́ táwọn àbá fún pé àwọn àbá fúnra wọn ní mímọ̀ lórí ẹ̀ pẹ̀lú bí ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ náà ṣe wá látọ̀dọ̀ ọlọ́run ayé àtàwọn àbá sábà máa tọ́ka sí jù ó pọ̀ ṣùgbọ́n àkàmú kan nú ẹ̀ òun náà ní ti bẹnu sọ́kùnrin káwọ́tàlù àwùjọlá ìgbà ṣètò ọ̀rọ̀ jí ọlọ́run ní pàṣọ́lù lè rọ́bì kàwọn hàn ìlà nábì lọ́ọ́ kírun wọ́n hàn kó o sì pa ẹran àwọn ọmọ ẹlẹgbẹ́ wa gbé kẹ́lìmọ̀ wọ́n hàn fílù làámúrì ni àṣẹ ni lọ́sẹ̀ kàn yẹn bẹ́ẹ̀ náà bá àgbàdo pé ní ọ̀rọ̀ yẹn o. ọ̀ràn àyàn ah, ni kéèyàn pa ẹran ọdún lé lọ́jọ́ ọdún. wọ́n ní ọ̀ràn àyàn yẹn á so má à gẹ́gẹ́ bó jẹ́ pé ká lọ ájì ọ̀ràn àyàn lòun náà ṣùgbọ́n o àsomá kínní àsomá ìsìtọ́ à fún èèyàn bá lágbára rẹ̀ ọ̀ràn tí èèyàn bá lágbára. ó wá tó nǹkan tó wá lágbára rẹ̀ tí ò bá pa yóò máa jẹ lọ́dà ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mú yín pẹ́tọ̀ bí tí ń borí ó tẹ̀ wá kéré nínú ìdájọ́ ọ̀rọ̀ tàwọn á ní sunnatun muhakkada ni tí ọmọ jẹ́ mustahab sunnatun muhakkada sunnata kábámá ni pé èèyàn gbọ́dọ̀ má ṣe é gẹ́gẹ́ bó ṣe ń bá àwọn sọ́kra pé èèyàn wítìr èèyàn gbọ́dọ̀ má kéé náà sunnata anábì wo má máa ń ṣe gbogbo gbà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí rákà àti ìmájìlì ànábì òde máa kí gbogbo àwọn súnà wọ̀nyí ànábì nǹkan pa mà ànábì sì máa ṣe ẹran ọdún léyà òun náà wá jẹ́ kànú súnà tó lágbára tá ànábì nǹkan pa má pé ọ̀gbọ́dọ̀ má ṣe. lẹ́yìn tí wọ́n ti tọ́ka sí pé ànábì náà gba ànábì náà wà láyé bí àdìsá bá wà ní sùkúlù máa lè kọ̀ ọdún ọlọ́wọ́ àná. Bùnà àlọ́ nàbí yẹn sọ́nù wá wà àlè wọ̀ sílám dọ́ àbíkàbíṣẹ́ ní àbùlà áyí akọrọlẹyìn dábàá àwọn máa bẹ̀rẹ̀ anabi pa àgbò méjì nígbà tá anabi wà láyé àgbò méjì là pa wọ́n ti sàlàyé bágbó náà ṣe ma rí àgbò náà jẹ́ àgbò tuntun tí rárá máa ní bí dúdú díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ anabi pa ló àwọn pé nínú náà. tàbábẹ́ máa wọ àbùdọ̀líyà bákan náà ni wọ́n ṣùgbọ́n láti pé báwo bá lè gbà débi máa pa àwọn gan irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ wá gbà tó bá wọ àwọn àtọ̀ bá rí tó tàbí ìwà níyà ṣùgbọ́n ọba ti wá bẹ̀ tó bá ti ní mẹ́nà oṣù sáàlì pàì tọ́nà bá lọ bá yín pẹ̀lú gbogbo nǹkan yọ̀rọ̀ wá wà pẹ̀lú àníyàn ìnábàlẹ̀ àmẹ́ lèmìyà pẹ̀lú àníyàn rẹ lórí ẹ̀

ẹni wọlé ìgbẹ́ táwọn yẹn wọn sọ wọn pọ̀ pẹ̀lú ebi yìí ò tẹ̀lé láyé fún yẹn ayọ̀ fún ẹni tó bá pa ìwọ̀n ní kẹ̀kẹ́ akálá ti wá ló wọ́n dúró dúró ṣùgbọ́n nínú ẹran kò ní fún ní kẹ̀kẹ́ gbẹdọ̀ ìpọ̀ wọn bá nù ayọ̀ fún yẹn títí láti láti fi kalẹ̀ yẹn. wọ́n á ní pé wáyé pé pẹ̀lú bá ṣe mú anabi sallallahu alaihi wasallam anabi náà máa ń pa ẹran wọn ni wàlẹ kòtìlíyà ẹran ọdún léyà bá ń sọ yìí amadu min amali kọdìlà nínú sẹtọ ní ọláwájú Ọlọ́run wàlẹ ìbáàdà tó lè jẹlí ìlà nínú ìjọsìn tó tóbi ní. wàdàbù wa arúgbọ́dù mi nà sọ́dàkọ̀ ha kéèyàn pa ẹran ọdún léyà òun lọ́lọ́lá ju kí èèyàn wá fi owó yẹn pé owó yẹn o òun ti sàrà ẹran tó léyà lóye kí n pa o gbàtà mo rò pé kíní yẹn ní wàhálà jáde ọwọ́ àbúrò rẹ̀ ti sàrà kéèyàn pa yẹn ó lọ́la ju pé owó rẹ̀ ti sàrà lọ. bó tilẹ̀ kẹ́sí pé àwọn ọ̀rọ̀ mi náà tún wáyé lórí eléyìí torí pé ṣéṣe káwọn ẹlòmíín náà tún máa gbọ́ wa níbòmíì. àwọn orílẹ̀-èdè kan bẹ tó jẹ́ sí wípé. ní àṣẹ àti pa dábà fúnra rẹ̀ ń bẹ láwọn orílẹ̀-èdè níbẹ̀ lọ láti àti pa dábà téèyàn bá wà ní gbogbo orílẹ̀-èdè bá ń lè jẹ́ mùsùlùmí bóun ni ó rẹ̀. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe Islam pé tí wọ́n bá máa pé islam wà tó sì mọ òfin islam ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ wọ́n lọ gbàṣẹ lọ́dọ̀ ìjọba lórí pé wọ́n san owó àwọn ajábá wọ̀nyẹn gọ́ọ̀mẹ̀ntì ọ̀wà bá wọn pa ọ̀sàbùrù mi lé wọ́n ní dára fún àwọn ọ̀nà ìlẹ̀ àti gọ́ọ̀mẹ̀ntì bá aláwọ̀ bẹ́ẹ̀ tí ò bá wá sí pẹ́kẹ́tì wípé bóyá. mùsùlùmí torí kó wà lórílẹ̀ àbí wà lágbàáyé bí táwa yìí náà láwọn orílẹ̀-èdè níbẹ̀ tí o bá ti sí ohun àwọn orílẹ̀-èdè tó jẹ́ mùsùlùmí tó súnmọ́ wọn àbọ̀mọ́ àbọ̀mọ́ tó jẹ́ kọ́mọ nàìjíríà náà ní abọ́jọ́ orílẹ̀-èdè pé òun nílùú islam ló ti wá ṣùgbọ́n bẹ́ẹ̀ iṣẹ́ àmì kankan lójú kó dé òdútọ́ wà irú eléyìí pẹ̀sàbùrú ń bẹ̀ kọ́sẹ́ǹtì owó ẹran náà kọ́sẹ́ǹtì ẹ̀ sí àwọn ẹbí ẹ̀ kàn bá pa á ní tí wọ́n wà lọ káwọn bá pa á ní táwọn bá wà. àbí bòmí tó ṣe pé báyà bí tí wọ́n jẹ́ ń gbé tó bá pa á gánà kò sẹ́ni kankan tó bẹ́ yà fún ẹ̀yìn. báyìí báwọn fúnra bá lè dá jẹ́ kò sábà fún nǹkan jẹ́ ọ̀ọ́ká ní kápẹ́ báwọn abájá àwọn akẹgbẹ́ wọn bí ò bá wá sí náà àwọn náà lè sẹ́ni owó ẹ̀ síbi tó yẹ pé wọ́n ti kí ni wọn pa á. torí kí wọ́n já sọ eléyìí wọ́n ní wàá fi ìdáwìyà ìgbọ́ràn ti ti ṣe àìrìlà níbi kan pa ẹran yẹn ó jẹ́ kan nínú gbígbé àmì ìjọsìn gbígbé dúró àti sàfihàn rẹ̀ báwọn yẹn pé ìjọsìn lélẹ́ ìlú Islam. bákan náà wà tó sí atọ́lẹ̀ lùkọ́lá ó sì wà tó sí atọ́lẹ̀ lùkọ́lá ó sì jẹ́ ìgbà àwọn táríkà náà láàyè lórí káwọn náà lè ṣe kínní lórí káwọn náà ó lè sọdún. bákan náà wà náà wọlé lọ́wọ́ ta yìí ó sì máa jáǹbà ní gbogbo àtàwọn náà bá fẹ́ sáǹbà níbẹ̀ wà sí ńlá tó ń lè àkọ́ọ̀rì nígbà tá a bá pín tá a pín báwọn ẹbí tá pín báwọn táyíkà tó ní bùkátà sí i bákan àwọn aládùúgbò wa àṣepọ̀ tó mọ́lá yóò fún wa láàrin wa ẹ̀wù ẹ̀wù tàwọn aládùúgbò àwọn tálíkà àti òní tó fún wa bí tí ń kórí ọlọ́wọ́n wa gbàdúrà gẹ́gẹ́ bí èdè wa nílẹ̀ Yorùbá wọn a máa sọ máa tọ ẹnu ọbẹ òní sílẹ̀ o àdó àwọn náà àdó àní ẹnu òní sílẹ̀ o èdè Yorùbá ni nínú àwọn bàlágà tó Yorùbá náà nìyẹn bàlágà tó Yorùbá wíyà ẹnu ọbẹ òní sílẹ̀ sẹ́nu òní sílẹ̀ ẹnu wọn sílẹ̀ ni ìtí wọ́n gbà lérò náà ni wípé ọdún tí ń bọ̀ náà o ọlọ́wọ́ ti jẹ ẹ̀rí pa àdúrà láàyè sẹ́bẹ́ni tó pẹ́ ọmọ léyà bí tí wù kórí ó sì sẹ́kù síbẹ̀ náà ni tí ọba sẹ́kù síbẹ̀ ìsìláàmù ní dandan kọ́ ọlọ́dún jẹ́ kò sí ọlọ́dún léyà tí wọ́n á ní kópa abẹ́ pọn ọlọ́dún léyà tọ̀ gbogbo àwọn ọkọ̀ wa lọ lè wá owó yá káàkiri láàmú owó ẹ̀ tó ọba ti rí tọ̀ kó lọ bákan náà wọ́n jẹ́ káwọn ìpè bá wọlé ọdún léyà ọdún wo ló bẹ̀rẹ̀ sí pa gẹ́gẹ́ bí àwọn ọmọdé kéwú wọ́n ní bìsánì ti tá àníyá ti mílẹ̀ ní níjìrọ̀ nígbà ọdún táwọn ẹbí dé mọ̀dínà di ọdún ẹlẹ́ẹ̀kejì ìgbà wọn ló bẹ̀rẹ̀ sí pa ẹ̀nà ọdún léyà. àsìkò wo ni wọ́n máa wá dú ẹran ọdún léyà gan-an àsìkò táwọn máa dú ẹran ọdún léyà yẹ́bùdà wọ́pùtà dábùrí. من بعد صلاة العين بعد النهر àbí ká من بعد صلاة العين يوم النهر من ọdún lé ọmọ abẹrẹ lẹ́yìn ìgbà tá a bá ti kírun ọjọ́ ọdún báyìí ìrun yìí nábìlà méjì tá a máa lọ kí ní mùsọ́là tá a bá ti fi tán. àwọn máa bá ìdá ágírè àyà mi tẹ̀sírì títí tóbi di ìgbẹ̀yìn àyáàmì tẹ̀sírì. ayé mi burú mi ṣọ́ọ́sì bí ìyá omi bá a lè ta àṣà ìyẹn ni bóòrò bá ti fi lè wọ̀ sí ní ọjọ́ kẹtàlá oṣù Dhul-Hijja ẹran ọdún iléyà pípa bẹ́ẹ̀ ọba ti fi parí gba àwọn àsìkò ọlọ́jọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìgbà àsìkò lù ọlọ́wọ́ kára fún ìyàn ọmọ ẹran iléyà nù. bó tilẹ̀ kẹ́sí pé áwùtọ́nù wá àbí níbi iṣẹ́ òun ni kéèyàn ó ṣe lákọ̀ọ́kọ́ àsìkò yẹn ìyẹn ní gbàrà lọ́jọ́ ọdún gẹ́gẹ́ ní ìrọ̀ lágbára jọ́kè yìí ọdún jọ́kè ẹ̀ta ọdún jọ́kè ẹ̀yìn ọdún ìyẹn máa ń pẹ̀lú ọdún léyà gbogbo àwọn nǹkan wọ̀nyí làgbọ́dúbá ó lè máa pariwo bíi twenty lójoojúmọ́ bíi mẹ́wàá nígbà míì tí wọ́n máa pín fún wa tí wọ́n máa pín fún àwọn tó bá tún súnmọ́ sọ̀rọ̀ ní ìsìlẹ̀ náà nínú àwọn tí wọ́n bá lọ èso ọdún lé nínú àtàwọn kápọ́sì. èyí náà jẹ́ káwọn ẹgbẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ń júwe ṣàárẹ̀ ìsìláàmù wa ní ọdún bá a ti pín nìyẹn. àwọn agbẹ́rẹ́ náà wo làá máa wá pa fún akọkọ léyà. ni wípé túnjí sí wòlé wá sí àgbẹ̀ náà gánà wà a bá pa tó mú ẹnìkan kọpa kan nígbà a bá pé gánà nínú ẹ̀ náà. wọn a máa kó àgbò ewúrẹ́ wọn a máa kó papọ̀ ṣùgbọ́n pẹ̀lú ìdájọ́ òfin ẹ̀sìn gbà míì àtúnwáyé alọ́tọ̀tọ̀ torí kábí lè máa dédé èwo la ó pa nínú wọn nínú ọdún wọn. àti nínú olùmọ́jú sí òfin àlùkò àná ọdún dédé ètà máa pa nínú gánà ìyẹn àgbò àti ewúrẹ́.

èyí tó bá ti wá ni wọ́n nílé wọn wọlé yá wà mí nàlẹ́ máa rí ẹ wá nínú orúkọ ewúrẹ́ náà ọgbọ pa máa la òrùsánà ó kéré jù ó ti gbọdọ̀ wọ ọdún kan ó kéré jù nìyẹn wá rí mi ó ti wọ ọdún kan lórí kó kéré jù là ṣùgbọ́n kàtà bẹ́ẹ̀ ká mọ̀ ní wípé ọlọ́run jẹ́ pé wà pé kìí ṣe pé kí ẹran òru mẹ́wòó kìí sì ṣe bó ti tóbi tó pàdákìyà náà lù mọ́ lá àtàkù wà lù ìbẹ̀rù ọlọ́run fẹ́ bá mi pa òun fẹ́ lù bẹ́ẹ̀ ẹni tó lágbára kó pa ikó tóbi tó pa kékeré òun ẹni tó sì lágbára kó pa ńlá kó pa kékeré kó kọ̀ lágbára ńlá tó náà lọ kó rẹ̀ sí wàhálà ìgbà tó wọn pa olùmọ̀nìláàdá o ṣùgbọ́n ìtọ́nà retí lọ́dọ̀ wa ni kò lè bẹ̀rẹ̀ ọlọ́run tó wà lẹ́mìí wa ẹni bá lágbára ńlá kópa ńlá torí àǹfààní táwọn èyí ó ṣe ní ńláńlá nì. ẹni tó kékeré náà lọ́lágbára kékeré kékeré náà pẹ̀lú ọlọ́run púpọ̀ tọ́nà òfin lágbára yìí. bákan náà sínú méjì sí wọn náà ọdún tí màálù gbọdọ̀ tó bá làwọn ó kéré jù màálù ọlọ́dún méjì nìyẹn pa ó kéré jù nìyẹn màálù ọlọ́dún méjì tá a máa ń pè ní sàníyà nínú èdè lágbáwá èyí tó bá ti wá kéré sọ́dún méjì wọ́n ní láàyè ìdìsíwò eléyìí olùkọ́ ìrìnsàlásàm àdìmú balíyá. àwọn ìtọ́nà bá wọn fún lágbára lọ́fẹ́ para fúnmi èyí tó tọ́ tá a máa pa nùrà fúnmi ó kéré jù màá bá làgà hamsa sanawat ó ti gbọdọ̀ pé ọdún márùn-ún nínú ràkúnmí tá a fẹ́ pa ó kéré jù nìyẹn gbogbo àwọn eléwọ̀n bí ọmọ sì yé nǹkan tó lé fún ìjọ mélòó kan sí àwọn nǹkan tó ń lérò pa àbẹ para fún ní. wọ́n lé ìtò kéré jù táwọn arìnrìn yẹn lọ́dún márùn-ún ó sì jẹ́ nǹkan bí tú àrẹ tàwọn tú àrẹ tàwọn wọ́n pè ó ti lè dúdú bẹ́ẹ̀ lọ lẹ́yìn tó bá wọn rí èmi tó ṣì kù yẹn tábìlì mọ̀ yìí pé bàbá ń sọ nǹkan ní ìgbé ìgbéra lórí ara wọn ní ẹ̀sùn tá a bá débi ìtọ́ láti nu gbogbo ẹ̀sìn nǹkan wọ́n tún yé wa sí gẹ́gẹ́ bí kẹta sọ bẹ́ẹ̀. tó náà wá tó wá kéré sọ́dún márùn-ún nínú sọ̀rọ̀ islam wọn lóun náà sì kí ni òun náà wọlé yá. wàlúwà yìí dábì mí nàlẹ́ ebè nà fún ẹ ọ̀kan masala wa jáde lábẹ́ ìpè ní ìjẹ́ tiẹ̀ làǹkúmí ẹyọ kan bá a ṣe lọ́wọ́ tó yìí séèyàn méjì mẹ́ta lè jùmọ̀ ẹyọ kan kápá àwọn ìpàlẹ́yà séèyàn méjì mẹ́ta lè jùmọ̀ àpò kan kápá àwọn ìpàlẹ́yà séèyàn méjì mẹ́ta lè jùmọ̀ màálù kan kápá àwọn ìpàlẹ́yà ọ̀nìmínà lè débè kápẹ́ láti lè tó tóbi ṣe làǹkúmí tá a sọ lẹ́ẹ̀kan wọ́n léèyàn méjì mẹ́ta wọ́n lè jùmọ̀ mẹ́rin wọ́n lè jùmọ̀ márùn-ún wọ́n lè jùmọ̀ mẹ́fà wọ́n lè jùmọ̀ olùdórí méje èèyàn márùn-ún méje wálẹ̀ wọ́n lè jùmọ̀ ṣùgbọ́n bá ti di mẹ́jọ fàlàyé wọ́n lè yọ̀ kàn síláṣílá. wọ́n ní bàyà yóò sọ ayé ṣẹ́ ìkàsáwọ̀ àti fi bọ́dùnàtì àwọn bá kọ̀rọ̀ màálù ni ràǹkúnni ni péyàn bẹ́ẹ̀ fi palẹ́ akádáwọ́jọ láti pa á méjèèjì yìí tọ́ ṣùgbọ́n pọ̀ gbọdọ̀ pọ̀ ju èèyàn méje lọ. ṣé o ní wọ́n sọ eléyìí mo lọ̀rọ̀ tá a bá wa jábìr tó pa wàhálà tó dàn lẹ́mìí ó ní àmàlà náà Rasulullahi sallallahu alaihi wasallam àna ṣẹ́ríkà bil ibil wal baqar kulla sab'ati minna bi mudna ẹ̀ báyìí. àlẹ́bí ni wọ́n ẹ̀ bá jábìr tó eléyìí lórí ràkúnmí àti màálù ni o àgbò ẹnìkan oṣù ní dá àgbò pa ewúrẹ́ ẹnìkan oṣù ní dá ewúrẹ́ pa ìwé lọ́wọ́ alọ́lá jù nínú gbogbo ẹ̀ ní àwọn ẹ̀sùn tó ń tó nínú ẹ̀sìn àmà sọ̀rọ̀ tó kò ló pé ìwé olókùn lọ́lá jù ní ẹ̀ ń ṣe. àbúdọ́lù ha àlèdèbè ètò ọlọ́lá jù òun náà ní kéèyàn pa ràkúnmí ẹni akọ̀rọ̀ ìjà ti káámílà nígbà tó bá ẹgbẹ́ nìkan ṣoṣo lọ́fẹ́ dáa pa ni o kìtì pé yàn méjì jọ jùmọ̀ o pẹ́ẹ́nì kan ṣoṣo lọ́bẹ̀ dára nǹkan nípa òun lọ́lọ́lá jù táwọn náà bá wo ní sẹ́yìn pa sọ́lẹ̀ kan yín pé èyí tó kéré jù táwọn èèyàn fẹ́ rà wọ́n ní two hundred thousand bẹ́ẹ̀ abẹ́ pa àgbò tó tóbi dáadáa náà ní sèto bá rí ní thirty five thousand bá ti lágbo wáyé náà wọ́n pa àgbò tó tóbi díẹ̀ káwọn wá bí thirty five thousand káwọn bí wé kíni káwọn lọ àyè pé kẹyà kò síra wọn àti àpéyànjẹ wà kájẹ pé yàrá bí olú seventy thousand nù àgbò nǹkan jura wọn náà lọ. ṣùgbọ́n nǹkan tá à ń tẹnu mọ́ ni wípé o gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run o sì gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú kíní pẹ̀lú àníyàn tó lọ́run. wọ́n lè àná àti tààrà táwọn náà wọ́n torí kóró rẹ̀ lọ́pọ̀ jù wà á ń fa olè fòkàrà òun ló sì sàǹfààní fáwọn atálíkà jù wọn làwọn atálíkà olùkúndùn bẹ́ẹ̀ wọ́n ní fún màlẹ́bàkọ̀ lẹ́yìn náà lọ́kàn màálù nínú àǹfààní ẹni akọrọjà ti kámílà àwọn ẹni okùnjà ti kámílà tó ẹ kéèyàn bá yọ ló ẹ kéèyàn bá pa á lóhùn nìkan lẹ́yìn náà ló tó kan ìran àgbò àti àwọn àgùntàn lẹ́yìn náà lọ́sẹ̀ wá tó kan ẹni tí àwọn méje pa ràkúnmí àbáwọn méje tí wọ́n pa màlúù àwọn méje tí wọ́n dì mọ́ ràkúnmí ìgbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n wà àwọn méje tí wọ́n ti máa lù gbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n wà gẹ́gẹ́ bí àwọn àbá àti kùrú nínú masáyì ìyá tọ́lọ́ kọ́ bá a sàn àbá àdẹ́sẹ̀ lórí. èyí tí a ó fi dúró ó ṣe pàtàkì láti wò pé ká mẹ́nu bà lẹ́yìn àwọn kan bẹ nínú ẹran ọdún léyà tí ọ̀lẹ́tọ̀ kéèyàn pa àwọn kan sì bẹ bí àléébù kéékèèké. táwọn èèyàn máa ń rí wípé bẹ́ẹ̀ yóò lè mú ya kò sí kankan yẹn lè mú paléyà kọ́mọ̀ wípé èèyàn wá ara ẹran yóò náwó ńláńlá bàtàbàtà ń kò ní ní ládàá kó paléyà látara kíni látara ikú pọ̀ pẹ̀lú ẹran wo àbọ̀ òun rí pé wọ́n ta fún un lóṣù òun náà pé gbogbo àwọn kan kíyèsí aláwọ̀ ẹran tó ṣe wípé ojú rẹ̀ ti dà àìpá tí ò rí nàmá ẹgbẹ́ bá rìn lọ́wọ́ yóò máa kọlu bí àìpàrọ̀ ẹ̀ràn bẹ́ẹ̀. bákan náà àrùjá ni dọ́là òhà ẹran tó ṣe wípé amúkùn ni àbí ẹran tí tí ò tẹ́kọ̀ ìjọba wọn ń gbé ni wọ́n á gbé báyìí ó ṣubú ni wọ́n lé ní àbíbi pàdé yá alàjùbá wàyí àlàzílà ẹran tí ò sí tẹ́kọ̀ wọn náà bá rí báyìí wọ́n bá ti dúró gbogbo ewu tó wà lára rẹ̀ gbogbo ìwọ náà máa kà àìdúró ẹran bẹ́ẹ̀ pàdé yá yálà bẹ́ẹ̀ àgbàkà rẹ̀ kan ló ṣe ni ó ti wá yà gbẹ́ gbogbo ẹran gbogbo ewu nù rẹ̀ ló wà hàn kó wà rẹ̀ láńgbà yìí àìdúró pàdé yá bákan náà ẹ̀ẹ́dá náà máa yí pé hùn àárẹ̀ ń ṣe léyìn lóòótọ́ ó lè yàtọ̀ wálé ta sùn bóun náà máa bá àárẹ̀ ń ṣe gbogbo ẹ̀rọ báyìí àkèbí pàdé yá kí ló fà á nínú Islam àkọ́kọ́ náà kákọ́ pé lórí sẹ̀dá Islam kí ló fà á tàbí sọ bẹ́ẹ̀ wọ́n ti torí pa adilátọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àbáwá bàrọ̀ bọ́nà áàzì radiyallahu anhu ó ní kọ́ ọmọ bíi náà Rasulullahi sallallahu alaihi ó lọ anábì dìde láàrin kan àlebi ni arúgbó wula tajusu bil adọ́ì àwọn ìran ìran bíi mẹ́rin kan bẹ́ẹ̀ o kò lẹ́tọ̀ọ́ ká fi paléyà o bẹ́ẹ̀ yẹn wá fi paléyà kò paléyà o àlebi ni alẹ́ àwòrán àlùfáyè ẹ̀ràn tí ò rí náà dáadáa wàlùmárì ìdòlù báyìí ẹ̀ràn táàárẹ̀ ń ṣe táàárẹ̀ náà sí táàárẹ̀ náà ṣe kí ni ti ń ṣe yìí hàn táwa náà máa rẹ̀ ń ṣe wàlù àrùjá òlè báyìí nù dọ́là wà bákan náà ẹran tó lè pé kò lè dárìn bákan náà alhajjá alẹ́tìlá tó ń kọ̀ bákan náà òun náà ní ẹran tí ó ṣe wípé gbogbo ẹran rẹ̀ ló ti gbẹ̀yẹ́yẹ́ èègùn ló wù lára ẹ̀ ọkàn dúró ní òwúrọ̀ ẹran báyìí àtúpa ìyẹn nínú sàlásìlámù nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ káwọn ló fojú láyé sẹ́yìn ẹran yẹn wọ́n fẹ́ ká fi òkèlè bá àyíká lájẹ ẹran tó so mọ́lẹ̀ ń ta rẹ tí wọ́n rí pé aláàárẹ̀ ẹran ni tó wá pa tó kún fún yàn ẹni tó kún fún òní jẹ́ àá ẹ òkú ẹran kẹ́ ẹran tó ń bá rẹ̀ o ẹran tí ò lè dá gbóhùn yóò bẹ́ẹ̀ lè sí tọ́ sí ilé àgbà tó bá rí lẹ́lẹ̀ náà ìsìláàmù wa fẹ́ ìrùn náà ẹ̀sẹ̀ pé báwọn kan bá rí lọ́wọ́ ògùn wọn láì sí pa gbogbo ẹnikẹ́ni tó bá fún bọ́lá fún un náà yóò tẹ̀ lóòdù láti gbà láti jẹ́ ṣùgbọ́n gbàgbé wọn náà kó kó kó ṣe ilé ẹ̀gá wọn kán kó ìlà yìí gbogbo àwọn ọmọ ìsìlámù sì fẹ́ gbogbo àwọn kata abẹ́kọ̀sẹ̀ lẹ́yìn ọ̀nà ìdíhàlì sòrò ká fi ìdùnnú ká fi wọnú ẹ̀mí ara wa yálà fún wa ni àbí fún àwọn tó súnmọ́ wa kódà àwọn ọ̀rẹ́ nu lé ní ẹ̀rọ ìbílẹ̀ tẹ́lẹ̀ jẹ́ tẹ́lẹ̀ jẹ́ ọ̀gá tẹ́lẹ̀ jẹ́ láwọn ọ̀rẹ́ nu lé ká tó wá pé aláàtàkọ̀ rẹ fún un. àìkúlù àgbáyà ìgbàléyà eléyìí náà wá jẹ́ wàsíyà àsọ̀lẹ̀ gbogbo àwọn tẹ́rẹ́tẹ́rẹ́ káwọn náà sọ́ra káwọn náà lọ lè gbogbo ẹran tí wọ́n rà dáadáa kánlẹ́kọ̀ọ́ Islam ló fi jẹ́ sí wípé gbogbo téèyàn bá ṣe láyé àwọn òfin ẹ̀sìn yẹn lórí àwọn òfin bá ṣe bá dùgbà ọlọ́run lọ jẹ́ gbogbo àwọn ẹran yìí torí kó lẹ́sìn owó owó wọ́n ẹran tí ò lè dárì ẹran tí ò rúnà dáadáa ẹran tí ò lẹ́ran lá ẹran tí ń sàárẹ̀ tọ́wá ní kó wọ́n ṣìkù dáadáa fẹ́ kóhùn lọ́wọ́ lọ́lẹ́ kó wúrà ọwọ́ ti máa wòye lọ́rùn ká ẹran tèmi lẹ́sìn yẹn nàbí ọ̀wọ́n torí àwọn àlékún kó náà bọ́ wà lára ẹ̀ nínú sàlásìláàmù ó ń tọ̀ wọ́n jẹ ìyàwó àjọ ọlọ́run tọ́ba ẹ̀kọ́ náà máa máa nìyí síbẹ̀ ìgbẹ́kẹ̀ ìyàwó àjọ ọlọ́run eléyàwó àjọ sí kọ́mọ jẹ́ pé àwọn ẹran tó ń torí báyìí láàárọ̀ ọmọ wá káàkiri ẹran ẹran àwa lọ́dọ̀ kí ni ẹran ti ọ̀wọ́n à ọkàn lè yẹ kó tó wá lé olè má lè ẹran dáadáa àwọn tó má lè ẹran dáadáa ọ̀nà tó náà fi ń ta bẹ́ẹ̀ nù torí pé mo sẹ̀lá sàm kó wa máa ń wọ̀nyí àlékún yìí kò wọlé yá láti mú pa ẹran. وسلم والسلام عليكم ورحمة الله وبركاته نعم نعم